alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah <clears throat> wa ala alihi wa sahbihi wa mawalawo bi ahisan ila yawmidin adúpẹ́ fún Ọlọ́run ọba àtọrọ àlékún kí àti àlékún gẹfà níbi sallallahu alayhi wa sallam kí Ọlọ́run àti Ọlọ́run kí wọn bá aṣíwájú wa náà èyí ni àkọtún ètò yín ètò wa hudan wa bushra ilé tí yóò mọ gun orí afẹ́fẹ́ báyìí ní òní tí a mọ̀ sí ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ramadan abẹ́lọ́n kí ó gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ lóye bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Rọ́jí kí ọlọ́ba kí ó sì rọrùn fún bismillah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe fúnra wa lónìí á tẹ̀síwájú dájúdájú àníyàn ọ̀ranyàn ló jẹ́ kéèyàn dá nínú sọ́láàtì rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ ṣe sọ́láàtì láì jẹ́ pọ́ dá gẹ́gẹ́ bí adith anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wá látọ̀dọ̀ umar ibn al-khattab radiyallahu anhu wọ́n lọ́nà bí muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé innama al-a'malu binniyat dájúdájú gbogbo àwọn asẹ́ wọn ò ní jẹ́ ntọ́dọ́gba àwọn asẹ́ ò ní jẹ́ ntọ́dọ́gba pẹ̀lú sẹ̀ríyà àyàfi pẹ̀lú àníyàn eléyìí tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú dandan ṣáájú gbogbo ìjọsìn tá a fẹ́ ṣe ṣùgbọ́n o ǹjẹ́ tá à ń bá ń bá ìjọsìn wa lọ tá a wá lè pààrọ̀ àníyàn wa tá a lè yí àníyàn padà nígbà tá à ń bá ń bá sọ̀láàtì lọ lápèjúwe kọjá pé èèyàn fẹ́ ṣe sọ̀láàtù làásù èèyàn wá ṣàṣìṣe ó dá àníyàn pé sọ̀láàtù dhuhur ń lòún fẹ́ ṣe ǹjẹ́ lórí sọ̀láàtì yẹn wà tọ́ka yí àníyàn padà bí kò tọ́ o bákan náà ẹni tí ń ṣe náfìlà kọ́ pé náfìlà ló ń ṣe nínú mọ́ṣáláṣí kò tọ́ rárá ṣùgbọ́n ṣeéṣe kéèyàn máa bá sọláàtì tọ́jú ọ̀ràn yẹn lọ lónìí kan kó wá yí àníyàn yẹn padà sí pé sọláàtì di náfìlà nítorí kó lè bá a láǹfààní àti darapọ̀ mọ́ jàmá kan tó ṣe pé yóò fi láǹfààní àti nílàdá pé jàmá ló ń ṣe kò sí ní tó burú nínú eléyìí báyìí ọ̀tọ̀ kẹ́ni tí ń ṣe sọláàtì kó yí àníyàn rẹ̀ padà ní ìgbà tó wà nínú sọláàtì wípé òun ti kú òní máa mú òun ti dẹni tí ń dá sọláàtì sí lápèjúwe òun ti kúrò lẹ́ni tó tó lẹ́yìn máa òun ti dẹni tí ń dá sọ láti ṣe lápèjúwe bí kọjá wípé ìmáàmù òun àti ẹni wọn jọ ń bá sọ láti lọ àlùwalá àlìmáàmù wa já ní ìgbà tí àlùwalá àlìmáàmù já èèyàn dà níyàn ipò òun ti di ẹni tí ń dá sọ láti ṣe níṣì èèyàn lè pààrọ̀ ọ̀rọ̀ àníyàn báyìí bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ wípé èèyàn ń dá sọ láti ṣe kẹ́nìkan wá darapọ̀ mọ́ yẹn ní ìgbà tí èèyàn ń bẹ nínú sọ láti yẹn èèyàn yí àníyàn rẹ̀ padà pọ́ùn ti kúrò lẹ́ni tí ń dá sọ láti ṣe báyìí òun ti di imam bákan náà a ti sọ wípé èèyàn lè yí àníyàn padà láti ọ̀ràn àyàn sí ti náfìlà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó ṣe wípé ó lọ sí mọ́ṣáláṣí láàárọ̀ kò bá jàmá ó lọ sí mọ́ṣáláṣí kò bá jàmá ó wá dàníyàn wípé òun fẹ́ ṣe tahiyatul masjid òun fẹ́ ṣe àbí sọlátul sọlátul sọlátul fajr òun fẹ́ ṣe sọlátul fajr ibi tó tún wá ń bá sọlátul fajr rẹ lọ lọ́ba rí i pé àwọn kan wọ́n ń sèkọ́ ọmọ yóò yí àníyàn rẹ̀ padà ipe tó ń bá lọ yìí ti di náfìlà kó lè ba àlàǹfààní àti darapọ̀ mọ́ àwọn jàmá. tọ́ ní ìgbà tá à ń bá ń ṣe sọ́láàt ọ̀ràn yẹn ló jẹ́ ká dojúkọ káàbà á sì rí i pé gbogbo ara wa ládàkọ káàbà á gbọ́dọ̀ kẹgbẹ́ sí káàbà á gbọ́dọ̀ kẹgbẹ́ sí káàbà torí ẹ̀ kásàkíyèsí láwọn mọ́ṣáláṣí wa gbogbo sálùkébìlà là ń kọjú sí àbíbòmí tiẹ̀ sálùkébìlà téèyàn bá wa dojúkọ àlùkébìlà kọ́mọ̀jì ọjẹ́ pààrọ̀ òun nìkan ni ló ń dàkọ alqibla ṣùgbọ́n ṣe ló yẹ kí ọkàn rẹ̀ náà kó da ọkàn rẹ̀ kọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí sọ̀láàtì tá à ń ṣe léde kúkúrú ńṣe là ń bọ́ lọ́run ọba wa sọ̀rọ̀ jẹ́jẹ́ tíyẹn bá sì ń bọ́ lọ́run ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ kò yẹ kó máa fẹnu sọ̀rọ̀ kọ́kàn rẹ̀ ó máa bẹ pẹ̀lú ẹ̀ kò yẹ kó máa fẹnu sọ̀rọ̀ kọ́kàn rẹ̀ ó bẹ pẹ̀lú ẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe sọ̀láàtì ọkàn wọn ò sí ń di sọ̀láàtì wọn ìdí nìyí tó fi jẹ́ pé tílẹ̀ máa mú bá sá sàṣe èèyàn ní màpele ìmáàmù sàṣìṣe kápẹ́ lápèjúwe sọ̀látùl fẹ́tìrì là ń ṣe ìmáàmù wa ó sàṣìṣe ó sọ di rákà mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ nínú jàmá ò ní nífura débi pé tílé ìmáàmù bá sálámà lẹ́yìn rákà ẹlẹ́kẹta ọ̀pọ̀lọpọ̀ ó tún máa jiyàn pé rákà méjì làwọn ṣe nígbà tó ṣe pọ́kàn wọn ò sí ń bẹ̀ ìmáàmù tó ké fatiha lásán tó rúkú ńkọ́ ní sọ̀látùl fẹ́tìrì tó ṣe pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó wà lẹ́yìn lè máàmù wọn ò fura mọ́ ẹ máàmù òkè súrà lè fatiha irú eléyìí náà máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo irú eléyìí báyìí èèyàn ṣàkíyèsí rẹ̀ èèyàn sì fura sí nítorí pé tá a bá ṣàkíyèsí tá fura sí yọ kàn jẹ́ pé bí ẹni gbára gbóná lásán iná ní sọ láti wá ọmọ àjọ nítorí pé sọ láti tá a máa ṣe tọkàn bá ti sí mbẹ ìgbára gbóná lásán lọ́jọ́ mùsùlùmí tí ó bá ṣe ṣàkíyèsí wípé òun wọ aṣọ aṣọ tó bá sì o yẹ kí wípé ńgbà tí wọ́n sọ pé gbogbo aṣọ tó bá wùyàn ilẹ̀ yẹn léwọ̀ a gbọ́dọ̀ yẹra ká sọ́ra fún àti wọṣọ tọ́lọ́run bá ṣe wíwọ̀ rẹ̀ léwọ̀ fún ọkùnrin lápèjúwe o gbọ́dọ̀ wọṣọ alharir láti ṣe sọ́lá àbí láti ṣe nǹkan mi ó tiẹ̀ gbọ́dọ̀ wọ rárá nítorí pé ọlọ́run bá ṣe léwọ̀ wípé kọkùnrin kó wọṣọ harir láyé ń bì àmọ́ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin láti wọrú rẹ̀ láyé ń bì bákan náà aṣọ tó ṣe pé wọ́n ya àwòrán abẹ̀mí sí lára kò tọ́ ká wọ̀ kò tí wọ́n bá ya àwòrán asọ sí aṣọ lára bóyá aṣọ àǹkárá náà lọ àwòrán abẹ̀mí ló ń bẹ lára rẹ̀ bí àwòrán èèyàn àbáwòrán ẹranko àbáwòrán ẹyẹ àbáwòrán ẹja àbáwòrán kòkòrò eléyìí tó ṣe pé wọ́n máa yà sára aṣọ lọ́pọ̀lọpọ̀ irú rẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ obìnrin ò sì gbọ́dọ̀ ọkùnrin yóò máa ṣe àfihàn àwọ̀ ara wa bóyá ń ṣe sọ́láàt àbá ṣe sọ́láàt bóyá ń ṣe sọ́láàt bá ṣe sọ́láàt nítorí pé aṣọ tí wọ́n máa fi àwọ̀ àwọ̀ ara wa hàn so irú aṣọ báyìí kò tọkọjẹ pé irú rẹ̀ láàmú àwọ̀ láti fi ṣe sọ́láàt àbí aṣọ tí wọ́n pè ní aṣọ ọkùnrin kóbìnrin ọwọ́ àwọ̀ àbá aṣọ tí wọ́n pè láṣọ obìnrin kóbìnrin ọwọ́ àwọ̀ kò tọ́ka fi ṣe sọ́láàt àkàràmọ̀kọ́mọ bí káṣọ máa wọlé eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe aṣọ bá ti ń wọlé kọtọkọtẹ pẹ̀lú rẹ̀ láwọ̀ báyà ń ṣe sọ́láàt àbá ń ṣe sọ́láàt ẹ jẹ́ àkíyèsí lẹ́yìn ká bẹ̀rù ọlọ́run ọba wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní òdààmú wọ́n ń sọ fún apá nàbì sallallahu alayhi wa sallam ó fi ń yé wa nínú àwọn àdìtì tó fẹsẹ̀ nílẹ̀ tó gún régé wípé ká ṣàkíyèsí aṣọ wa eléyìí tá à ń wọ̀ sọ́run ṣòkòtò ni àbí lọ́ọ̀dì àbáṣọ tá a bíi agbádá àbáṣọ tá a bíi dàńdógó gbogbo àwọn aṣọ wọ̀nyí báyìí kò gbọ́dọ̀ gùn kọ́tayọ kókósẹ̀ wa torípa nàbí sallallahu alayhi wa sallam ó ní gbogbo aṣọ tó bá ti tayọ kókósẹ̀ inú náà lẹ́yìn ó ti gbẹ̀san rẹ̀ bákan náà ó yẹ kéèyàn ṣàkíyèsí tó bá ti ní nǹkan kan ọ̀dà kéèyàn jìnnà sí èèyàn kì í dán lọ́wọ́n bá wò ọlọ́wọ́n bá ló máa ń dẹ́n rúwò pẹ̀lú tó bá fẹ́ ọlọ́wọ́n bá kọ́ dákun kó ṣàánú wa kó jẹ́ ká rú rè kó jẹ́ ká sọ̀rí. ayé tá nítorí kálíbà sóríire bákan náà aṣọ tó ṣe wípé ó jẹ́ haram látàrí wípé ọ̀nà tá a gbà rí aṣọ yùn kìí sọ̀nà tó dáa bí aṣọ tá a jí aṣọ tá a jí kó wá jẹ́ pé ńlá àmọ́ sí sọ́láàtì aṣọ tá a jágbà lọ́dọ̀ ẹni tó ní kó jẹ́ pé ńlá àmọ́ ọ̀wọ́ sí sọ́láàtì kò tọ́ kò dáa torí ẹ̀ gbogbo ààyè láti lè ṣe sọ́láàtì gbogbo ààyè láti lè ṣe sọ́láàtì eléyìí ń bẹ́ẹ̀ nu orí tọ́lọ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní waju'ilat liya al-ardu masjidan wa tahura ọlọ́run ọba ṣe ilẹ̀ fún mi ní mọ́ṣáláṣí tó ṣe pé kò síbi tí n ti lè ṣe sọ̀láàtì ńbẹ̀ ó sì ṣe ilẹ̀ fún mi ní ntọ́mà tí mo bá fẹ́ ṣe tẹ̀yẹ́mù gbogbo ìpẹ́ orí ilẹ̀ náà mo lè lò lópin ìgbà tí ó bá ti ṣẹ́gbìn bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé nínú ẹ̀sìn Islam ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tí sọ̀láàtì bá bá níbikíbi yóò ṣe sọ̀láàtì rẹ̀ ńbẹ̀ ó ní pé mọ́ṣáláṣí tó ti fẹ́ ṣe sọ̀láàtì yìí o o mọ́ṣáláṣí mọ́sálásí tó ti fẹ́ ṣe sọ láti yọ kìí ṣe tàwọn ọmọ ẹgbẹ́ yín o kí ni ń jẹ́ jọ náà kí ni ń jẹ́ ọmọ ẹgbẹ́ yín náà àní mùsùlùmí ni mùsùlùmí ń jẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní aynama adrakat rajulan min ummati as-salatu fa thamma masjidu ibikíbi tí sọlá ti bá ka ẹnìkan nínú àlùmọ́ mi má mọ́sálásí tiẹ̀ nu mọ́sálásí tiẹ̀ nu ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣàkíyèsí wípé kọ̀tọ́ ká máa wá ṣe sọlá nínú balùwẹ̀ nínú balùwẹ̀ tá ti ń wẹ̀ a gbọ́dọ̀ ṣe sọlá mẹ́ẹ̀ ọwọ́ alẹ́ nìkan yan náfìlà kan fún ọ inú ilé ìwẹ̀ wọn ti ní kó kó ṣe yẹn ọ gbọ́dọ̀ dán ọ gbọ́dọ̀ dán ilé wá jẹ́ pé ibẹ̀ ni ló ti wá máa yan náfìlà ló ti máa ṣe nígbà tí èsì pé kan sọ tọ́ lábẹ́ òfin Ọlọ́run bákan náà èèyàn jẹ́ àyè kan gbà àyè tó mẹ́nìkan lọ́wọ́ ibẹ̀ ló ń ti ń ṣe kò tọ́ kó agbára ló fi gbà lọ́wọ́ ẹni tó ní ọjà gbà mọ́ wọn lọ́wọ́ ni irú ilẹ̀ báyìí tó o bá kọ́lé lé lórí ǹjọ́ wa tọ́kọ ọmọ ṣe sọ̀láàtì ní irú ilé báwọn ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé ǹjẹ́ ta bá dán sọ̀láàtì wọ̀ nínú irú ilé bẹ́ẹ̀ ṣé sọ̀láàtì yẹn jẹ́ ń tọ́ lálàáfíà àbí kò tiẹ̀ lè lálàáfíà apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé sọ̀láàtì rẹ̀ yóò lálàáfíà ṣùgbọ́n sẹ́lọ̀n látàrí jíjígbà tó jí ilẹ̀ gbà àwọn kan sì sọ pé tó o bá fi lè ṣe sọ̀láàtì pínrín ní irú ilé tó kọ́ sórí ilẹ̀ tó jágbà yẹn ọlọ́run ọba ò tiẹ̀ ní gbà torí pé sọlá tún ò lè jẹun tọ́lá làáfíà torí ẹ̀ ìwọ náà ti rí báyìí ilé ńlẹ̀ ló jí gbà ilé ńlẹ̀ ló jí gbà ọ̀fọwọ́lá gbá wọn lójú ọgbà mọ́ wọn lọ́wọ́ tiẹ̀ ò tí ì tán o tiẹ̀ ò tí ì tán ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o tiẹ̀ ò tí ì tán ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ tọrùn bọ̀ wàhálà ni ọlọ́ọ̀nì kan tí ọ bọ̀ ọjà sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè pé ǹjẹ́ a lè ṣe sọ́láàtì láyé tí ràkúnmí máa lóṣù ànábì láì gbọ́dọ̀ ṣe sọ́láàtì níbi tí ràkúnmí máa lóṣù ǹjẹ́ àwa lè ṣe sọ́láàtì níbi táwọn àgùntàn máa lóṣù ànábì láì lè ṣe sọ́láàtì níbi tágùntàn ti máa lóṣù kí wọ́n á ní ìyàtọ̀ láàrin méjèèjì ànábì sallallahu alaihi wasallam nínú àdéhìí kan tó gúnrégé eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí Imam Muslim àti àwọn míì gbé jáde ànábì sallallahu alaihi wasallam ó ní innal ibla khuliqat látara àlùjànnú lọ́lọ́run bá ti ṣẹ̀dá ràkúnmí látara àlùjànnú lọ́lọ́run ti ṣẹ̀dá ràkúnmí torí rẹ̀ anábì kọ̀ fún wa láti máa ṣe sọ́láàtì ní ibi tí àwọn ràkúnmí máa ń lóṣù wáyé o orí tẹ́ ń kọ́ kò tọ́ka ṣe sọ́láàtì lórí tẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ní ìgbà tí a wá pèsè àyè kan pé ibẹ̀ la máa sin òkú wa sí àwọn kan wá ń da lábàá wípé ẹja kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ torí àyè bá a mà tí sọ́láàtì bá báyẹn bẹ̀ rárá o a kì í kọ́ mọ́ṣáláṣí sórí tẹ́ nítorí pé orí tẹ́ ò sí ibi tó tọ́ wípé ká máa ṣe sọ́láàtì níbẹ̀ ṣùgbọ́n o tó bá ṣe pé òkú la gbé wá sórí tẹ́ ní ìgbà tá àti ṣe sọ̀látùl janaza sí lára kò sí ní tó burú lábẹ́ òfin ọlọ́run kọjá yìí pé ní orí tẹ́yìn náà láti ṣe sọ̀látùl janaza sí lára gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ pànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó wọ orí tẹ́ ní ìgbà tó wọ orí tẹ́ ó wá rí sàárè tuntun ó wá ń bi àwọn sọ̀hábà rẹ̀ léèrè wípé ìgbà wo lẹ́sìn eléyìí sí orí tẹ́ wọ́n wá ń ṣàlàyé fànàbí sallallahu alayhi wa ọ̀kan nínú irú wọn wọ́n ṣàlàyé wípé òru làwọn fi lọ dá sí láì jẹ́ pé àwọn sọ fànàbí sallallahu alayhi wa sallam alla adhantumuni èyí ti rí tẹ́ ẹ̀ sọ fún mi wọ́n ní à fẹ́ yọ lẹ́nu ni à fẹ́ dọ́run mọ́ lójú ni anabi sallallahu alayhi wa sallam ó ní káwọn sọ̀hábà kan tó sáfù lẹ́yìn o anabi ṣe sọ̀látùl janaza sí lára bẹ́ẹ̀ ó ṣe sọ̀látùl janaza sí lára bẹ́ẹ̀ eléyìí ti ń tọ́ka sí wípé a lè ṣe sọ̀látùl janaza sókù lára nínú sàárì rẹ̀ lórí tẹ́ẹ̀ torí pé ó sọ nínú àdìsí yẹn náà pé inna hadhihi al-qubur mamlu'atun ala ashabiha wa innama yunawwiruha Allahu alayhim bi anabi sallallahu alayhi wa sallam wọn làwọn sàárè wọ̀nyí báyìí wọ́n kún fún òkùnkùn lórí àwọn ẹni tí wọ́n sin síbẹ̀ ṣùgbọ́n sọ láti túmọ̀ máa ń ṣe sókù lára lọ́lọ́run máa fi tan ìmọ́lẹ̀ sínú àwọn sàárè àwọn òkú tí wọ́n bá ti kú. torí ẹ̀ Aisha radiyallahu anha gẹ́gẹ́ bí al-imam abdulrazak sanani bí wọ́n ti ṣe gbé jáde nínú tírà àwọn al-musannaf nígbà tí ìyá wa Aisha radiyallahu anha tí wọ́n ṣaláìsí wọ́n ní orí tẹ bàkíyà iná ni wọ́n ti ṣe sọ̀látùl janaza sí wọn lára lórí tẹ bàkíyà ni wọ́n ti ṣe sọ̀látùl janaza sí wọn lára ní ìgbà tí Abu Huraira radiyallahu anhu tó síwájú láti ṣe sọ̀látù sí wọn lára eléyìí túmọ̀ sí wípé sọ̀látùl janaza ó nìkan ó jẹ́ àyọkúrò nínú sọ̀látù eléyìí tó ṣe wípé a gbọ́dọ̀ ṣe lórí tẹ ṣùgbọ́n sọ̀látùl janaza kò sí ní tó burú kíkà ṣe lórí tẹ. akramakumullah ẹnìkan ṣe wèrè èèyàn lè máa sàárẹ̀ èèyàn lè máa gbádùn ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa òun náà ló ní ìwòsàn lọ́dọ̀ tó bá wù ọlọ́wọ́n ọba láti fún yàn lálàáfíà ọlọ́wọ́n ọba ó fún yàn lálàáfíà torí ẹ ẹni tí àdánwò kan bá dé bá kọ́mọ̀ pé àdánwò dé ni àdánwò tó bá sì dé ìrètí tó ṣẹ́kù náà ni pé lílọ ní ọ̀lọ́ pẹ̀lú ògo Ọlọ́run nígbà tó ṣe pé ẹni tádánwò tí ì dé bá òun ni ó máa bẹ̀rù wípé kádánwò ó má tí ń Islam àbóbìnrin ló ti ń ṣe nǹkan oṣù obìnrin tó ń ṣe nǹkan oṣù yìí báyìí ọlọ́run wá ní kí nǹkan oṣù rẹ̀ kó dá lẹ́yìn ìgbà tákòókò sọ̀láàtù ti wọlé àkókò sọ̀láàtù ti wọlé ní nǹkan oṣù dá àkókò sọ̀láàtù ti wọlé ìní wèrè gbádùn àkókò sọ̀láàtù ti wọlé ìní káfíìrì gba ìsìn Islam ó ti di ọ̀ràn yàn lórí wọn wípé àwọn náà gbọ́dọ̀ ṣe sọ̀láàtù eléyìí báyìí nítorí pé tí ó bá ti yá ó ti yá náà nù bẹ́ẹ̀ lòfin ẹ̀sìn Islam tọ́ka sí. obìnrin tó ń ṣe nǹkan oṣù ńkọ́ ní ìgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ bá dá ó dá lákòókò tó ṣe wípé àkókò sọ̀láàtì sì wà níta ṣùgbọ́n obìnrin yóò lè wẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí àkókò sọ̀láàtì jáde tán lápèjúwe káyí pé ńgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ dá oorun ti yọ oorun ti yọ lásùbà ilẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ dá aṣọ ipò ti dọ̀ràn yàn lórí rẹ̀ kó ṣe sọ̀láàtì fájìrì ṣùgbọ́n ńgbà tóbìnrin yìí tí ó fi wẹ̀ tí ó fi tí ó tí ó tí ó fi wẹ̀ tí ó fi tí ó fi wá síbi tí ó ti ṣe sọ̀lá oorun ti yọ àkókò sọ̀láàtì ti bọ́ sẹ́yìn aṣọ ipe kọ́wẹ́ tó bá wẹ̀ tán yóò ṣe sọ̀láàtì yẹn kódà kò sí pákókò sọ̀láàtì jáde mo rò pé ńlẹ̀ ń gbọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ló máa ń fẹ̀sìn ṣeré nígbà tí ó sọ pé hẹn ìgbà tó yẹ̀jọ̀ òun dá òòrùn ti yọ lódodo ṣùgbọ́n ṣe tóun wẹ̀ tán yìí báyìí òòrùn ti yọ a jẹ́ pé òun ò ní ṣe sọ̀láàtì fàjìrì tòní mánu sọ̀láàtì dóhùrù lòun ó ṣe kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ sọ̀láàtì tí

ọ̀ràn àyàn iná ní ká mójútó àwọn eléyìí báyìí kọ́tọ́ ká máa fẹ̀sìn wa ara rẹ̀ kọ́tọ́ ká máa fẹ̀sìn wa ara rẹ̀ ẹni tó sùn kọ́ ẹni tó sùn tó bá ti jí kó na lọ sí sọ́láàtì ni bákan náà kò sí nínú ìlànà kọ́ ọmọ wa sọ fáwọn èèyàn wípé tó bá ti sùn ẹnì kankan gbọ́dọ̀ jí ọ nítorí pé o ní àwáwí o ní àwáwí ẹni tó sùn ní àwáwí torí ẹ lábẹ́ òfin ṣẹ̀ríyà kẹ́nìkan kan má jí eléyìí ò sí nọ̀rọ̀ ẹni tó sùn kò sí ní tó burú wípé ńgbà takoko sọláàtì bá tó kún àjì takoko sọláàtì bá tó kún àjì tí wọn bá sì jí ọ àdìdì wàá lọ sí sọláàtì ọ̀rẹ́ ni jí ọ wọn náà sì jí àkókò sọláàtì fi bọ́ sẹ́yìn gbogbo ìgbà tó bá jí wàá lọ sí sọláàtì yẹn torí àdìtà nàbẹ muhammad sallallahu alayhi wa sallam tó ní man nama an sọláàtì aw nasiyaha falyusalliyaha idha dhakaraha fa innahu la kafarata lahu illa dhalik ẹni tó bá gbàgbé láti ṣe sọláàtì kan àbí oorun ló gbé lọ tí òjò ṣe kọ ya lọ ṣe sọ láti yẹn nígbà tó bá ti rántí rẹ̀ torí kò sí nǹkan kan tí ó pèsè rẹ̀ rẹ̀ àyàfi kọ́ lọ sí tó bá wá kan jì anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith tí malik gbé jáde nínú táwọn ẹlòmíín náà sì gbé jáde wọ́n ń bẹ lórí ìrìn àjò anabi wá ní kí bilal máa sọ yíyọ fún máa sọ bilal wá bí tá yọ ó jókòó ó ń retí kálífàjárì ọyọ àṣetọ́ni wá wà sí ọ̀dọ̀ Abu Huraira ó bẹ̀rẹ̀ sí ní tù ó bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ títí gẹ́gẹ́ báwọn àyà ti ṣe máa ṣe fọ́mọ tí ó fẹ́ sùn títí Abu Huraira fi sùn lọ Abu Huraira sùn lọ ó fi di pé òòrùn yọ ìgbà tó òòrùn yọ gbígbóná òòrùn ó jí anabi sallallahu alayhi wa sallam ìwọ Abu àbí ìwọ Bilal Bilal Bilal Bilal ni anabi sallallahu alayhi wa ni kò máa sọ àkókò fún ìwọ Bilal èyí ti rí kí ló ṣe ọ tí ìwọ ò fi jí láti jí mi ó ní wà nábì sallallahu alaihi wa sallam ẹni tó mẹ́mìí rẹ̀ lọ ló mú tèmi náà lọ ẹni tó mẹ́mìí rẹ̀ lọ ló mú tèmi náà lọ ìdí nìyí tó fi jẹ́ pé ń tají anábì wa ni ẹja kó ń bí o nítorí pé nínú àfonúfojì tá a wà yìí ẹ̀ṣẹ̀tọ́ọ̀nì ti wá bẹ̀ ìdí nù tá a fi jí lákòókò sọ́láàtì anábì ni kò ń fi àyè sílẹ̀ kó wọn lọ síbòmíì níbi tó sọ wípé wọn á ti ṣe sọ́láàtì fẹ́jìrì ibòmíì tí wọ́n wá lọ yẹn lànàbì sallallahu alayhi wa sallam ló ti wá sálùwàlà lóní kí wọ́n pèpè fún sọ́láàt oníkálukú wọn wá sí rak'ata al-fajr kó tó di pa nàbì sallallahu alayhi wa sallam síwájú wọn wá sí sọ́láàt al-fajr eléyìí tó túmọ̀ sí pé téèyàn bá pẹ́ kó tó jí lásùbà eléyìí ò di lọ́wọ́ kó yan kó ṣe náfìlà rak'ata al-fajr lẹ́yìn rak'ata al-fajr nìyẹn lásìkò ìgbà tí sọlá ti bá tó torí pé ń bẹ nínú al-amr bil ma'ruf wa nahyu anil munkar ìpeni lọ sí ti ká ṣe dáadáa ìkọ̀ ìbàjẹ́ fún ni ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó rí i pé sẹ́ nígbà tó ń ṣe sọlát alkibla ló ń kọjú sí alkibla ló ń kọjú sí tó bá jẹ́ pé alkibla bá sápamọ́ sí wa níbi tá a wà tá à wà tá à wà tá à dá kò sí kò sí nǹkan kan tó lè kọ dínà pé kò béèrè wàá béèrè lọ́dọ̀ ẹni tó bá wà nítòsí tó o bá wá wá ọ̀tún tó wò sí tó wò sí tó rẹ ni tó lè béèrè lọ́dọ̀ rẹ̀ ìgbà náà ló tó wá gbìyànjú pé ibo ló lè jẹ́nárì wàá wá ṣe sọ̀láàt wàá ṣe sọ̀láàt lẹ́ni tó dojúkọ ibi tó ṣe pé èrò rẹ tẹ̀wọ̀n sípò lè jẹ́ alqibla tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ò ní tún sọ̀láàt yẹn ṣe kódà kó hàn sí ọ ipò ṣàṣìṣe nítorí pé o ti gbìyànjú pàápàá jùlọ òòrẹ́ tó lè bi léèrè nínú àwọn ẹni tó ń bẹ ní tó ń gbé àgbègbè ibi tí ò ti dá alqibla yẹn mọ́ sunna ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní pé tá a bá ṣe sọláàtì ọ̀tọ̀ ká dúró lókè pẹ̀ ọ̀tọ̀ ká dúró lókè pẹ̀ nígbà tá a bá ṣe sọláàtì kò sí ní burú mbẹ anabi wa sallallahu alayhi wa sallam ó ṣe sọláàtì nínú mọ́ṣáláṣí rẹ̀ lókè pẹ̀ nítorí pé mọ́ṣáláṣí rẹ̀ èèpẹ̀ àti àwọn òkúta wẹ́wẹ́ iná ní ìsàlẹ̀ rẹ̀ kò sì sí ní burú wípé ká ṣe sọláàtì lórí ìtẹ̀ wọ́n lè tẹ́ ìtẹ́ sílẹ̀ bíi kápẹ́ẹ̀tì kọjá pórí rẹ̀ ládúró kò sí ní burú mbẹ ó sì tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà ká dúró lórí ẹni ká dúró lórí ẹni ká fi ṣe sọlá torí pé a rí nínú sunna wọn anabi sallallahu alayhi wa sallam sọlá ala hasir anabi ṣe sọlá ti lórí ẹni. bákan náà kò sí ní tó burú kọjá yìí pé ìgbà tá à ń ṣe sọlá ti yẹn ẹni ẹni tá a lò kò ju ẹni pélébé lọ tó ṣe pé déédéé ọmọ níwọ̀n bá bójú ṣe ma tẹ́ gbé síbi tẹ́ forí kalẹ̀ kò sí ní tó burú mẹ́ torí pé anabi sallallahu alayhi wa ó tún ní khumra eléyìí ti ṣe ìtẹ́ kékeré tí máa ń lò nígbà tí ó bá ṣe sọlát gẹ́gẹ́ bó ṣe sọ fún Aisha radiyallahu anha wí kọ́ bọ̀ mọ́ khumra nínú mọ́ṣáláṣí tí Aisha sọ fún anabi sallallahu alaihi wasallam pé mò ń ṣe nǹkan sùn anabi ni haidatuki laysat biyadik haidu rẹ kìí sọwọ́ rẹ lọ́wọ́ eléyìí túmọ̀ sí wípé ẹni tí ń ṣe nǹkan sùn lè wọnú mọ́ṣáláṣí kó sì tún kó ń bẹ̀ ní kíákíá kìí ṣe pé yọ̀ wọ̀ torí ẹ lọ́lọ́run sọ pé wala junuban illa abiri sabilin hatta taghtasilu ẹni tó ṣe pé jánábà ń bẹ lára rẹ̀ kò gbọ́dọ̀ wọlé sínú mọ́ṣáláṣí kó jókòó sínú ẹ̀ àyàfi tó bá fẹ́ sọdá tó fẹ́ rí kọjá irú rẹ̀ náà ni tó ṣẹlẹ̀ nínú àdéfì yìí torí rẹ̀ kò sẹ́rì nínú àdéfì yìí láti sọ fáwọn obìnrin pé ńgbà tí wọ́n ṣe nǹkan sùn kan wọnú mọ́ṣáláṣí kan lọ jókòó bẹ́ẹ̀ o kò sẹ́rì ń bẹ̀bí ti wulẹ̀ òkèrè mà torí pé ń sì ń báyà ti ṣe tọ́ka sí ni pẹ́ni tí ń ṣe jànábà kò gbọ́dọ̀ jókòó kanú mọ́ṣáláṣí torí ẹ̀ bákan náà obìnrin tó ṣe wípé ẹ àbí ẹ̀yìn èèyàn tó ṣe wípé ọpọlọ rẹ̀ ọpọlọ rẹ̀ ò sí lára rẹ̀ látàrí pó sùn àbí ń hún ríra látàrí pé ọpọlọ ti kó láàyè rẹ̀ bóyá ó mú mu kú mu àbọ̀ jẹjẹkújẹ èyí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ fún wa torí ẹ̀ kó jẹ́ kó yé ọ mùsùlùmí ò gbọ́dọ̀ mutí o mùsùlùmí ò gbọ́dọ̀ mutí àti gbogbo ntọ́ bá ní í ṣe pẹ̀lú ọtí o haram ni nínú òfin Ọlọ́run ọba wa o bákan náà àmú burúkutu àmú ọtíkà àmú àmú sẹ́pẹ̀ àmú gbogbo mukumu kíníkan pẹlẹbẹ kan kíníkan rogodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmukúmu táwọn èèyàn mú bí ògógóró àti gbogbo ẹ̀ so islam ṣe léwọ̀ àbá máa mú gbó igbó báwo níbo ni gbó gbàdẹ́nu rẹ̀ wọ́n máa mùsùlùmí ẹni tí làákàyè tiẹ̀ bá ti ṣòfò dànù látàrí pé ọ̀jẹ̀jẹ̀kújẹ àbọ̀mùmùkúmu ọ̀jẹ̀jẹ̀kújẹ àbọ̀mùmùkúmu ọwọ́ àṣẹlẹ̀ yìí pé látàrí pé ó sùn àbí látàrí pé ọpọlọ rẹ̀ ó ti ṣòfò dànù so irú àwọn eléyìn àkókò sọ̀láàtì tó bá dé tí wọn bá ṣe sọ̀láàtì nígbà yẹn wọ́n san padà wọ́n san padà láéláé gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé òògùn tiẹ̀ òògùn kan ló lò òògùn yẹn kò sì sí ìwọ̀n bẹ́ẹ̀ bí kọjá yìí pé òògùn tó lò yẹn òògùn rífọ́ ni òògùn rífọ́ yẹn ìlọ́wọ́ á mú kọjá yìí pé kò sáà máa bí nǹkan yẹn ṣe ń sùn wọn ò sì kọ́ sára òògùn orífọ́ yẹn pé n tó jẹ́ ìwọ̀n wọn fi ṣe wọn ò fọ́tí ṣe tọ ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò sàn sọ láti padà ní ìgbà tó lọ́wọ́ bàbá ní kọ́ tají ṣùgbọ́n ẹni tó ṣe kọ́ dákú ńkọ́ ẹni àkókò tó bá tají sọláàtì tákòkò rẹ̀ ń bẹ lóde eléyìí nìkan ni ó ṣe kó o máa wo ìkẹ́ àti àánú eléyìí tó wà nínú òfin ọlọ́run eléyìí tó lọ́wọ́ bá fi pa wá láṣẹ eléyìí tá a gbọ́dọ̀ máa tẹ̀lé ǹjẹ́ àwọn sọláàtì tó bá bọ́ mọ́ wa lọ́wọ́ ńkọ́ ó ń bẹ nínú àwọn sọláàtì eléyìí tó ṣe wípé tí àkókò wọn bá bọ́ mọ́ wa lọ́wọ́ á san padà ní ìgbà tí ìdíwọ́ tó bá kó fún wa gẹ́gẹ́ bí àwọn sọláàtì àkókò márùn-ún tí ọ̀kan náà wọn bá bọ́ mọ́ wa lọ́wọ́ á san padà ní ìgbà tí ìdíwọ́ yẹn bá kó ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí wọ́n ń jagun Khandak àìrójú bá anabi sallallahu alayhi wa sallam anabi ò lè ṣe salatul salatul salatul asr títí àkókò maghrib ó fi dé anabi sallallahu alayhi wa sallam sálọ àlá ó ní wọn pípé fún salat wọn wá sí qama ó sì salatul asr lákòókò maghrib wọn tún sí qama ó wá sí salatul maghrib eléyìí túmọ̀ sí pé tá a bá jẹ salat á san padà lópin ìgbà tó ṣe pé àfihàn fẹ́ dọ̀pa sọ láti yẹn tì ìdíwọ́ kan tí ṣẹ̀rí àgbà wọlé ni ló mú apá tì gẹ́gẹ́ bí ìwọ náà ní nígbà tó ń rìnrìn àjò ó ṣe ṣe ṣe bí kí dírẹ́bà tó ń wa mọ́tò kó dúró fún yín kẹ́ ẹ ṣe sọ láti lọ́nà bàbá dírẹ́bà sáyàrí pípa àwọn ò dúró náà ni àwọn ń lọ báwọn ti ṣe ń lọ ó dìgbà táwọn bá débi táwọn ń lọ làwọn ó tó dúró tọ eléyìí ò sí lọ́wọ́ rẹ̀ tó bá ṣẹlẹ̀ pé léyìí ni òjò láǹfààní àti ṣe sọ láti lákòókò rẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá dúró sí wàá san sọ̀làwátì tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé sọ̀látù subh sọ̀látù dhuhr sọ̀látù asr sọ̀látù maghrib sọ̀látù isha tí wọ́n bá bọ́mọ wa lọ́wọ́ látàrí pa ní ìdí pàtàkì kan tó jẹ́ kí wọ́n bọ́mọ wa lọ́wọ́ bí oorun bí ìgbàgbé àti bí àpèjúwe tìmátò eléyìí tá a mú wa wàá san padà ní ìgbà tí àwọn àdíwọ́ yẹn bá kú ń bẹ̀ ṣùgbọ́n sọ̀látù jumu'ah tó ń bá bọ́mọ yẹn lọ́wọ́ káyipẹ́ yẹn wá sí jumu'ah lọ́jọ́ jumu'ah àsìkò téèyàn dé sí ìmáàmù tí ń sàtáyà wọ́n ti fẹ́ sálámà jumu'ah ti bọ́mọ yẹn lọ́wọ́ nìyẹn kí lèèyàn wá sí wọn kì í san jumu'ah padà torí pé kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá dé mọ́ṣáláṣí lásìkò tí júmọ̀ àti bọ́mọ wọn lọ́wọ́ kàkà kí wọ́n ṣe sọ̀látò dóhùr dípò rẹ̀ ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti ń san rákà méjì padà ni wípé sífẹ̀tò kọ̀dọ́ sífẹ̀tò àdá wípé bá ṣe san padà òun náà ni bó ṣe yẹ ká ṣe tó bá ṣe pa àbá rárá o bíi ti sọ̀látò júmọ̀ kan tí júmọ̀ àbá ti bọ́mọ yẹn lọ́wọ́ sọ̀látò dóhùr ilẹ̀ yóò ṣe dípò rẹ̀ bákan náà ó eléyìí tó ṣe pé tó bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ èèyàn ò lè san padà àyàfi tó bá ṣe pé àkókò rẹ̀ lèèyàn wà sọ̀làwátù tó ṣe pé tó bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ èèyàn ò lè san padà àyàfi tó bá ṣe pé àkókò rẹ̀ lèèyàn wà bí ká pé àná ní ọjọ́ ọdún wọ́n ti ṣe sọ̀látù eid lánàá èèyàn wá láǹfààní àti lọ sí eid èèyàn láǹfààní àti lọ sí eid ṣé lónìí èèyàn wá lè san sọ̀látù eid padà rárá o ẹni tí wọ́n bá san padà lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀tán sọ pé kò burú ká san padà ńṣe ni ó san padà tó bá ṣe pé eid yẹn gangan gangan lọ́jọ́ yẹn náà yín ló ti bọ́mọ lọ́wọ́ ẹ̀yin dé eid lẹ́ẹ̀bá bá kí wọ́n ti parí solatul eid irú eléyìí ló lè san padà. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run Ọba Ọlọ́run kí ó bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀san lórí ọ̀rọ̀ náà láti ń gbọ́ kọ́lọ́jú sí wa ní àǹfààní ẹ mẹ́nu bá fún wa lẹ́ẹ̀kan bá tẹ́ ń sọ̀rọ̀ bọ̀ nípa pé tó téèyàn bá fẹ́ tó bá jẹ́ pa nìyẹn ẹ ló fi wá bá sọlá sí ẹdẹ lẹgẹrẹ sọ pé tó kò sí yípadà mọ́ ṣé yóò tún sọlá tó láṣìírí san ni àbíbò àbí yóò filẹ̀ fọlọ́run. bẹ́ẹ̀ni yóò tún sọlá yóò ẹni tó yẹ pé sọlá tó dọhùr láyẹ kọkọkọ sí àbí sọlá tó làásùrì lọ fẹ́ ṣe wọn á dà níyàn pé sọlá tó dọhùr ńlò ń ṣe láì máa pọ̀ ti ṣe sọlá tó dọhùr síwájú ntọ́jọ́ra yàn lórí ní ìsìn yóò wá tún á tún ìkọ́mà ṣe yóò tún sọ̀látù lásùr yóò wà mú wa. tó alhamdulilayi bákan náà amen bá fún wa pé tí sọ̀látù jùmọ̀ bá bọ́ mọ́yàn lọ́wọ́ bẹ́ẹ̀ yóò san padà ṣùgbọ́n sọ̀látù làyídẹ́ni ṣé bọ́ bá ṣe bọ́ yẹn náà lè yóò ṣe ṣe ní pẹ̀lú àwọn tẹ̀kìbìrọ́ọ̀tì tó wà ńbẹ̀ yẹn náà ní àbíbá oríba ni a dúró sí ní alẹ́ jẹ́ kí a pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kí ọlọ́ba sọ èmi àti ẹ̀yin àwọn olùmọ̀wá jù ọ̀la lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi barakatuh.